الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الغفور فولو غاوا انقطع لكم كاتي ديفون غاوا نبوة محمد صلى الله عليه وسلم وعلى صحابه النبي ما زمان تلي لنا ولا tí ó fi dìjọ àlùkòyàmà ìwádàkùn ayọ̀ àwa àti mọ̀lẹ́bí wa náà kó ní ojú olórí rẹ̀ yìí o Allahumma amin. Eh, ní àìpẹ́ yìí ohun tí ìjọba àpapọ̀ Nàìjíríà máa gbé jáde tí wọ́n ṣàǹfààní rẹ̀ láti inú ṣẹ̀ríà ìsìláàmù wọ́n ń pè ní sukuk nkàlùkù tí ń rìn kí gbogbo síbi èèyàn ọmọ rìn dé nàìjíríà tí ò ní rí ojú ọ̀nà kan àbí méjì tí wọ́n kọ pé owó sukuku la fi ṣe ọ̀nà yìí o ó sì dùn mọ́ra bẹ́ẹ̀ wọ́n tún wá gbé tuntun mi jáde bọ́kàn bá ti parí wọ́n tún gbé mi nọ́mbà sẹ́fún lè kí ọ jáde ní ọ̀sẹ̀ tá a lò tán yìí àwọn èèyàn wá ń pè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí ń pè jẹ́ new concern yá kíní yìí bí wọ́n ní ìsìláàmù ló gbé kalẹ̀ ṣé bí wọ́n ti gbé tí wọ́n tún fi ń ṣe yìí ṣé fẹ́ yàtọ̀ sí ti ìsìláàmù báyìí lọ́nà wo wọ́n ní nítorí pé wọ́n ní ó ní a fixed return yá èrè téèyàn ó máa jẹ́ ń bẹ̀ ni ó bá dáwó sí kíní yìí o èrè wọn ò ní lé kò sì ní ṣe kíni kò sì ní bí ta eléyìí ò lè bá ṣẹ̀rí àmú ọwá onídìí àlàyé mo sì ti ṣàlàyé yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà ti ṣe é kódà mọ kọ̀ǹkankan tí wọ́n ṣàkúlẹ̀jì lórí social media ọ̀túnlẹ́dẹ́ òyìnbó ni láti fi ṣàlàyé pé ń èyí tí wọ́n ṣe yìí náà tako ṣẹ̀ríà kọ́ bá tako àwọn àlùfáà tí wọ́n sáyìn kọ́ bá ṣẹ̀ríà mu wọn nígbà tí wọ́n gbé irú ẹ̀ jáde ọlọ́run sì ní kálàyé yìí kọ́ wọ gbogbo ẹni tó níjẹ̀ ní nǹkan sàn tá ọlọ́run lòun lòun fẹ́ ṣe kí wọ́n mọ́tún tí òun lọ bí òun ò fi ṣẹlọ̀ pẹ̀lú feedback tá a rí ọlọ́run lálàyé yìí yé gbogbo ẹni ó níjẹ̀ ní òun ọ̀sán. lẹ́yìn yìí wọn àwọn kan bá tún sẹ́ẹ̀dì nǹkan kẹsí mi já ah, ẹnìkan mà ti tún kọ̀ nǹkan kan pé ń tí ẹ gbé òun pé orí bẹ́ẹ̀ nu tíra àṣẹ̀rí àlóòótọ́ àmọ́ ṣé ìtàwọn ń ṣe nàìjíríà yìí ẹ̀yìn tó wá bá a mú nu tíra báwọn náà ó ní nítorí pé iye rìpọ́ọ̀nù nineteen point seven tí wọ́n lórí sùkúùkù yìí ìwé náà wọ́n ń fún àwọn tó bá yá wọn lówó tí wọ́n fẹ́ gba rìbá ń bẹ tẹmọ pé ìrújú mi tún nù àmì mi ti máa rú àwọn tí máa kọrú nǹkan báyìí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlùkùránì ni máa bọrọ búhù lákà ilá jádàlà àwọn kan fẹ́ máa jiyàn ni alhamdulilayi Ọlọ́run sì máa kọ́ mi máa ṣe débẹ̀ ẹni bá di orí pé léyìí kan wá bàbá tún wí kan yóò bàbá wíru yóò tún wíru èmi ewu rẹ̀ dá irú wọn lóhùn mọ́ ní ọba máa attitude mi ọmọ bẹ́ẹ̀ àwọn tó níjẹ̀ ní concern àti àdírẹ́sì tako sẹ̀ríà ni tí ó sá tún tí ó tún wá wí kan à ọ̀sáyè tá a máa wé sí àsìkò bẹ́ẹ̀ but alhamdulilayi mo ti ẹ̀ padà tún wá rí kọ́dà àwọn tó ń àwọn náà tún ti fún lésì wọn ti ṣàlàyé iye òun náà gbọ́kàn èyí tó wí òun náà ọ̀tá kò kínní ọ̀tá kò ṣẹlẹ̀ àbọ̀tí àlàyé tèmi fẹ́ ṣe láàárọ̀ ìtorí irú tiẹ̀ kọ́ torí ti gbogbo mùsùlùmí lápapọ̀ ṣe rí ọ̀rọ̀ nípa mo ti ń jẹ́ Islamic banking Islamic finance ẹ̀dá kan ẹ̀yìn ọba máa ń pa rẹ̀ nǹkan máa dá sí i torí tọ́lọ́n síbẹ̀ kọ́ ìrújú tí ò sí ńlẹ̀ a máa dalẹ̀ nítorí yẹ kí mùsùlùmí ọmọ dunnú sí a máa fún wa níbànújẹ́ látàrí ẹ̀rọ eléyìí nísìnyí pé a kí ló dé tó pé tí wọ́n fẹ́ san ibi tẹ́ pè ní halali èyí tó tó di pé iye rẹ̀ náà ni wọ́n ń san níbi èyí tó jẹ́ haramu. èyí mò ò lè sọ halali di haramu kò sì lè sọ haramu di kíni halali ká tó lọ́nu tíra ẹ̀jẹ̀ má pẹ̀rẹ̀ kékeré wa èèyàn gbé bọ́tù méjì kalẹ̀ ìgò méjì kalẹ̀ sórí tébù ẹ̀ oyin ní bẹ náà kan ẹmu akaramakumọlọ ẹmu ọtí ní nínú kíni wọn. seventy five years seventy five years ọwọ́ akọ one thousand naira sí bọ́tù oyin ó sì kọ one thousand naira sí bọ́tù kínní bọ́tù ẹ̀mú pé iye tó wọn tà ní. ẹ dákun ìjà bálàkà ìmú bí ò ti bá ṣe rí àmú ká pé nígbà tó ti ṣe pé ìkan náà lọ fẹ́ ta oyin àti ẹ̀mú yìí ó ti di haramu wípé iye tó fẹ́ tó yín náà ló fẹ́ ta ẹ̀mú kódà kò bá làákà ìlú kájẹ tó wá pé kò bá kíni kò bá ṣẹlẹ̀ àwọn ẹ̀dá kan ẹja ẹja bẹ̀rù Ọlọ́run nítẹ̀yìn bá nìkan máa dá sí ṣẹ̀rí ìmọ̀ ọ̀rọ̀ míì máa jáde kódà jáde lẹ́nu àfáàgbà míì yóò sì dáa. Ya, gbogbo ní wọn pè ní islamic bank wọn àti báńkì rìbá bákan náà ni wọn nǹkan kan náà wọn ń ṣe kéèyàn bẹ̀rù ọlọ sẹẹri mistake ẹni tí máa ń ṣe mistake kakọ ẹ tiẹ nísìn opportunity sẹẹri téèyàn bá ń wo the end result ibi tí nǹkan ń já sí o lè rò pé bákan náà ni wọn àmọ́ tí sẹẹri àní owó ni kí ni prọfẹsì tẹ́ni kọ̀ọ̀kan tẹ̀lé tó fi já sí kínní tó fi já sí di rìsọ́ọ̀tì wọ́n lè já sí di rìsọ́ọ̀tì kan náà ẹ̀ránjẹ́ àpèjúwe tí mo mú wa bọ́ọ̀tù oyin àti bọ́ọ̀tù kínní bọ́ọ̀tù ẹ̀mú wọ́n sì láwọn ọ̀tá méjèèjì lè one thousand naira rìsọ́ọ̀tì wọn bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ má pèjúwe mi wá kí ló dé tá à ń pe ọmọ kan ní ọmọ àlè. tá à ń pe ọmọ kan ní ọmọ ọkọ èyí tá ń pọ ọmọ kan lọ́mọ àlè tá a tún wá pọ ọmọ kan ní kíni ọmọ ọkọ ẹ dákun ṣé bí wọn ti lóyún ọmọ àlè ọ yàtọ̀ fún bí ti ń lóyún ọmọ ọkọ bí ọkùnrin ti sún mọ́ra wọn tí ó ọmọ àlè bẹ́ẹ̀ náà di kíni di ìtọ́jú ọmọ ọkọ níjọ wọn bá bí ẹ dákun sọ yàtọ̀ fún bí wọn ó ti bí ọmọ ọkọ kò yàtọ̀ àjẹpẹ ń tó ń wínú pé ṣẹlẹ àyẹpẹ ń bò ṣe pé ọmọ ni ọmọ ni ẹ má pè kan ní kíni ọmọ àlè ẹ má pè kan ní kíni ọmọ ọkọ kí wàá ní ṣẹlẹ àfi lélẹyìí ọmọ àlè ni eléyìí ọmọ kíni ọmọ ọkọ ní kíni jama process process tó lead to kí wọn fi bí. ọmọ ọkọ òun ni pé ọlọ́tọ́rọ̀ ya rẹ̀ àwọn òbí rẹ̀ ní àfihàn ọ tẹ̀ tó wá ní àjọṣepọ̀ ọkọ tó wá lóyún kò tó wá bímọ. ọba ti yọ ọkụ kò ní ebi kéèyàn ti súnmọ́ra àyà kó sì lóyún kó sì bímọ kò sí nǹkan ní di ọmọ àyè ní di ọmọ ọkọ tó yé jama. tọrọ ẹlòmíì ọkàn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ti wí àbí téèyàn máa ń pa nǹkan kọ́dà ń bẹ́ẹ̀ ní òkéwú náà al-hukmu ala shay'i far'un an tasawwuri àwọn àlùfáà lẹ́ni tí ó bá dá sí ọ̀rọ̀ ṣẹ̀ríà ìdájọ́ kan kọ́kọ́ gbọ́ ní tí wọ́n ń ṣe nìyé kọ́mọ̀dé pé akàwé akàwé nìkan là ń ṣe gbogbo eléyìí tá wí inú àdìsí musulman nàbí sallallahu anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn arákùnrin kan wá bá anabi jọ kan ó gbé làbídùn wá ó gbé ó gbé làbídùn wá bá anabi sallallahu alaihi wa sallam anabi jẹ làbídùn yìí ó lè pe á làbídùn yìí má dùn ó làbídùn yìí má ṣe kínní á ó má dá o very high quality ànábì wa bi níbo ló ti rí irú làbídùn kan dà báyìí ó ní khaibaru ni oko kan bẹlẹgbẹ madina dòní ọlọ́run ní mi ò débẹ̀ oko ni láti ayé ànábì lòní khaibaru náà wọ́n ń pè wọ́n á máa gbin làbídùn bẹ́ẹ̀ púpọ̀ a ó ní làbídùn khaibaru ni ìbéèrè kejì ànábì ni akulu tumuri aw akulu tamuri khaibaru hakada ẹ ṣé gbogbo làbídùn káíbàrù jí máa dùn ní ṣebí gbogbo làbídùn káíbàrù yẹn ni kókó ni ṣé gbogbo làbídùn wọn ti máa nígbà tí yẹn gbé ṣebí gbogbo búrẹ́dì ọ̀yọ́ ti máa dùn ní lápèjúwe arákùnrin ní rárá o rárá o ẹ̀rí yìí tí mo fún yìí náà kò lò sọ àmínú bí sọ àyìní wọ́n sọ àyìní bí sàlàsà ọlẹ rí wula gbẹdùn tẹ lẹ gbádùn yìí anabi sọlọ sọlọ first class ni o highest quality ni o tẹrí bàbá fẹ́ ra abọ́ kan eléyìí abọ́ méjì èyí tí ò dáa tó là á fi pààrọ̀ ẹ ìyẹn ni pé ẹni ọba lábọ kẹyìn yọ wàá gba kínní abọ́ méjì ẹni ó ní kílò kẹyìn yọ wàá fi gba kínní kílò méjì kwọ́lìtì tí ọ̀dà tó gbogbo làbí nù haibari náà ọ̀dà báyìí á alábìnrin rí báyìí ntọ́lọ̀ ní ẹ má ṣe nù o ẹ gbọ́dọ̀ máa exchange làbí nù one kilogram pẹ̀lú làbí nù kíni two kilogram kọ́dà bí wọ́n jẹ́ of different quality alábìnrin rí báyìí ẹ jẹ́ náà sí. kí wàá lẹ́sìn. ara di tí ọyẹ ká fi sí mu torí tọ́rọ̀ bá dọ̀rọ̀ commerce ọ̀rọ̀ òwò ọ̀rọ̀ finance alfe kan ju dájọ́ kalẹ̀ pé haramu halali lélẹ́yìí ó si máa lọ jẹ ọ sọ fáwọn èèyàn pé ọ̀nà tẹ́ ṣe kí ọ̀nà tẹ́ o o ò lè ọmọ ṣe báńkì níbi ayé dé lónìí ọ lè kò sí bẹ́ẹ̀nù rẹ ti lè gùn tó dáwọn èèyàn gbọ̀ yẹ pa báńkìtì bí wọn ò ṣe ti halal wọn ò ṣe ti kíni wọn ò ṣe ti haramu reality reality làwọn tí wọ́n mójú tọrọ báńkì pé àwọn èèyàn ò lè kó mẹ ayé bá ti ayé wa lónìí ta nínú wa ni ò báńkà kan bá ti dòkó mọ́tálásì náà bọ́dí wọ̀ fẹ́ rẹ̀ nígbà bá ní òsì káàṣì máa ma tẹ̀rántífà owó yín sákàǹtì ni ẹjẹ́ àwà realistic ìgbé ayé dénú ìsìláàmù ó sì máa bá gbà mú ìlú àlèkè àmà ni ẹ má sọ ìsìláàmù di ẹ̀sìn tó ṣe practice lánàá tí ò ṣe practice ní kíni lónìí nítawọ̀n àlùfáà yẹn tí wọ́n máa ń pọ̀ ajé tí wọ́n sì ń lò fún ìṣẹ̀ríà nítawọ̀n ìyàtọ̀ nù á lo ayé mi ó dé náà á sì lo kíni á lo ṣẹ̀ríà ìmọ̀ ìmọ̀ fi kó lórí ní tí ń sọ ànábì ẹsẹ̀kẹsẹ̀ ànábì máa fún wa lọ́nà àbáyọ ọba ti dọ́rọ̀ wò ọ̀rọ̀ kìíní wọ́n mọ̀ pé òun ò lè kó mẹ́ ìgbésí ayé ò ní rọrùn á ẹ má ṣe báyìí o báyìí ni ẹsẹ̀kẹsẹ̀ lànàbì yorùbá kùn yìí sọ̀lá orí tó kù ń bẹ́ẹ̀ èmi gán gbádùn làbílù yìí ń gbà mọ jẹ mọ mọ pé ẹmí lè mójúkó mbẹ àmọ́ ń tẹ ṣe ẹwọ process process anabiwa ni bẹ́ẹ̀ jama bẹ darahi wabta bẹ darahi mi janiba janibu wọn ń pè làbílù tó dáa jamu ni wọn ń pè tí tó anabile yìí tẹ́ fi máa fi kílò kan jẹ ní ibùgbà kílò méjì jámù ìwọlé yìí àmọ́ ẹ ṣe lọ́nà ní rìsọ́ọ̀tì rẹ̀ bákan náà sì ni ṣe gbàgbé kí là ń fi ẹgbẹ́ nìkan lọ́ máa lè tá ń pẹ́ nìkan lọ́ mọ́ ọkọ rìsọ́ọ̀tì ọ̀ rí bákan náà àmọ́ prósẹ́sì ọ̀ yàtọ̀ ànábì ní prósẹ́sì fẹ́ fọlọ́ ni pé ìwọ́ tó ní jámù kílò méjì tí ó sì wù ọkọ jẹ jẹ ní ọ wà taa jamu rẹ ọwọ ẹni tí ó rà tí ó kówó fọ bẹ́ẹ̀ jamu jamu yẹn lẹ́tà pọ̀lìkì tamuru owó tẹ ẹ bá wá gbà ń bẹ̀ w'a fowó ra ní ibò pé it's a process àbí it's a longer process ẹnu wà náà ló yí kó ní haramu di àmọ́ bí wọ́n bá ń wò ó ló fèrèfé ó ní kíni kò sí yàbọ̀ àbí làbídùn paragbẹ gbẹrẹjì kan náà lọ padà yẹ kéjì méjì bọ́ ọba wí yẹn o àbí bọ́ ọba ní ànábì ọmọ ní ṣe o sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì ju ẹnu ẹni bọ̀dì lọ́kọ́sọ bẹ́ẹ̀ lọ́mọ tí wàá lórí ibú ànábì máa ń ti ń ṣe ó sì kọ́ àwọn sọ̀hábẹ́ àwọn náà kọ́ àwọn tó gbà lẹ́nu wọn. òfin wa lónìí àwọn àlùfáà ń gbà maara lẹ́nu ara wọn ànábì sọlọ sọlọmọ ní ma kà sọ fáwọn èèyàn pé ẹkọ níbi ọ̀rọ̀ owó níbi ọ̀rọ̀ náwó wọn ó ṣe o bí wọn ọba ṣe aláàbí tẹ fúnlẹ̀ mọ́ wọn wọn lọ kínní gbogbo ẹni tí ń kọ̀ndẹ́mù àwọn islamic bank ẹgbẹ́ ìrètí bọ́lá káńtì jẹ wá ṣe ọba àmọ tí ọmọ lọ ó kọ àkáǹtì síbi tó ọmọ pé pọnbélé àwọn eléyìí ó wò ó wọn ní tọlọmọ ọfẹ láti kíni là ń ṣe àwa ara àwọn kan tí wọn ní àwọn afẹ ṣe bẹ́ẹ̀ ti lọlọrun ti ṣe kíni o ti fẹ ẹ kọ wọn ló kù ibi wọn bá kù sí ló kù tẹ ẹ máa ṣe kíni tẹ ẹ máa ṣàlàyé fún wa gbogbo àwọn àlùfáà tẹ ẹ rò pé wọn wọn wọn wọn kàn ń wò wọn ràn ìwà láì wọn wò wọn ràn ẹ̀yin lẹ́yìn ọ̀ mọ́sẹ́ tí wọ́n ń ṣe lábẹ́nú ọba wọ́ọ̀sì kò bá lọ. torí náà ẹ dákun wọn ò fọ́ọ̀sì ẹnìkan tí ó wá dá dàmí bàǹkì lẹ̀ àwọn tẹ́ ẹ rí yẹn tí wọ́n dẹnu díẹ̀ tí ń bẹ ńlẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run ló gbé ọ̀pọ̀lọpọ̀ wọn pé á ń ya lówó dé yìí àti àmàlùkùtà máa wà wọ́n wá rí wọ́n lọ yọ owó wọn kúrò nínú kíni conventional bank bàbá kan bẹ ọjọ́ tí wọ́n gba náìkì nísìnyí pé kọ́rọ̀ dáadáa ní ká dákọ̀ wọn bàbá mu kọ́ lébu ọtí jẹ mínísítà láti ayé àwọn ṣàgàrí ọtí jẹ chairman kìí ṣe báǹkì kan first bank ọjẹ chairman nù wọn uba ọjẹ chairman nù wọn bàbá yìí wàá dàgbà ọwọ́ adébí wọn ní ah, ibi ó kù sí àlìkìyàmà ló kù ọwọ́ àlọ́ gbogbo owó rẹ̀ ó ní láwọn báǹkì yìí ní ìntírẹ́sì dé àwọn tí wọn ò fi bọ̀ pé ìtọ́lọ́tẹ lọ́lọ́wọ́n ọ̀fẹ́ òun gan ni àwa ń ṣe. bàbá yìí ni ó dá ọgbà àwọn tó dá Jaiz Bank ilé mi òun ni the fourth chairman Jaiz Bank ṣe ẹnìkan fọ́ọ̀tì ẹ̀ ni ẹnìkan ní ìyàjọ́ òbí jẹ́ ni káwa máa tún sọ̀rọ̀ òdì sí wọn ìgbé kò sí ìyàtọ̀ níbi tó ti kú òun náà <laughs> ìyàtọ̀ ń bẹ ẹ̀yin lẹ́ẹ̀ máa wò ìyà ọ̀rọ̀ náà gùn àmọ́ kọ́ má gùn púpọ̀ káwá padà síbi ọ̀rọ̀ sòkòkò tí ń lọ ń ta nísìn. ọ̀pọ̀lọpọ̀ àlùfáà tí ń mẹ́nu ilé náà pé sòkòkò yẹn ìgbàlódún bẹ́ẹ̀ báyà rí báyìí wàláhì làzim ọ̀ma ti ń jẹ́ sòkòkò that's the truth olùwẹ̀ ti gbé òdodo kò sí àìsí dàgbà máa ṣàwó òwe wa lọ́lọ́rin ọ apply sílùú mi náà gbogbo bí èèyàn bá mọ̀ náà kì í máa ní. a èèyàn kéwú kò pé kí ọ wá mọ modern application kéwú. a àti kéwú o akéfíkíwú o bó láti wá tu bó láti ṣe é tí ó ṣe é lò lọ́nà báwọn èèyàn ti ń gbé ayé ẹ mọ̀ sọ ìsìláàmù di tó ṣe é lò lánàá tí ò ṣe é ṣe kí ni tí ò ṣe é lò lónìí ẹ̀bẹ̀ ni o ẹ̀bẹ̀ ni o ibi eléyìí ni ẹ dákun pàtàkì jùlọ ọgbà àfa àti ń ṣe wá ká máa sọ níta máa wí àti ṣàlàyé fún wa bí ọba yé èèyàn ní kọlọ béèrè kò sí yàtọ̀ tó ń wí ní kò rí bẹ́ẹ̀ bọ bá fi wí báwọn ọ̀ǹtakùntà nàbì ṣe lọ sọlọ́lá ni máa mú kínní máa mú nǹkan yàtọ̀ èmi máa láìsí àpẹẹrẹ kọ́ yá àwọn èèyàn ẹ̀jẹ̀ tó má pẹ̀rẹ̀ kan one thousand naira owó náírà wà ní malabas ẹ wá bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ kan nínú profession yín á wá lówó sẹ́yìn ní one thousand naira the same one thousand nìkẹ́ yìí gbà lówó sẹ́ ẹ wá fi lélẹ̀ ní ẹjọ́ kò mú ní ibì kan bóyá ẹ lọ ìwọlé tọ́ ẹ lọ tọ́ mi kan ẹnìkan bá sáré mú àbọ̀yọ́ lápò yín ẹ lákùnrin sí one thousand yàtọ̀. òun na ni àmọ́ one thousand ń fẹ́ yẹn halali ni àbí haramu one thousand the same one thousand naira note ni fóònù tó dín gbé haramu ni àbí halali haramu ni àpẹẹrẹ ní ìtumọ̀ nǹkan ẹyọ kan ó lè jẹ́ halali fẹ́nìkan ó sì jẹ́ ni haramu fún ẹlòmíràn gba àwọn yi lábẹ́ ìdájọ́ commerce owó business finance nu ṣẹ̀ríà láti rí ṣe sì rí nígbà míì nígbà tá a ti mẹ́nu bọ́rọ̀ tí ń jáde lẹ́nu pàtàkì jùlọ àfọ̀hún wá sí ọlọ́run ara wa létí lẹ́yìn náà mọ̀ ní yín létí ẹ̀. ti máa fà òun ni pé irú ọ̀rọ̀ sùkúùkù yìí bó ni wọ́n ti structure rẹ̀ ti processi rẹ̀ ti fi di okò ní kíni tó fi di okò ní tí wọ́n ń pè wọn pé haramu rìbá ni ó ti di kíni halali èèyàn kọ́kọ́ lọ fọ́ di processi yìí. kódà yìí èyí táwọn àwọn àlùfáà tí wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ ajé nu ṣẹ̀ríà wọn ò mọ gbogbo processi yìí tán o wọ́n wàá ké sí kíni àwọn tó mọ̀ àwọn economists àwọn bankers àwọn financial market player pé bóòlù ẹ ti ń ṣe é mo búra ló kọ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwa náà ti máa lérò pé haramu ni ó di bí wọn bá ṣàlàyé fún wa tán àhà àmọ́ pé bí o ti rí ni àhàláàlì ni wàláàlì làwọn ó dé ẹ̀yìn àlàyé tó pọ̀ tí ó tẹkẹ hours nígbà míì yàrá náà bẹ́ẹ̀ tí ń ro nǹkan bá a ti ń ṣe é nìyí bí wọ́n bá sì ń yí wọ́n bá sàlàyé yìí náà tí àwọn àlùfáà bá padà rí pé bẹ́ẹ̀ ti ń ṣe yìí náà dá wọn ò ní ẹfikéèdì láti sọ fún wọn pé ọ̀dà ti ń jẹ́ pé wọ́n já àfáà níbi kíni òbí báńkì nù èyí sàfáà rádaràdà tí ọkàn máa ẹ̀yin náà mọ̀ wọ́n àwọn tí ń bẹ nàìjíríà àwọn tí ń bẹ lókè òkun àwọn eléyìí yá èyí tẹni ní halali àmọ́tẹ́rì ń tí máa ń fà á bí kí mo o ní àfa wa níta jọ jẹgbẹ́ àwọn ọmọ kéwu wa ṣe rí béèyàn bá gbọ́ ní tí wọ́n ń ṣe yé yọ́ọ́ máa rò pọ́tọ̀ ni yọ́ọ́ máa wá èkejì prison kejì òun ni bí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé kéèyàn má sọ ìsìláàmù di tó ṣe apply lánàá tí ò ṣe é lò ní lónìí ní ògbé islam kalẹ̀ bẹ́ẹ̀ o yóò máa bá gbà mú ní ibi ìdọ́jú àlùkìyàmá ẹlòmíì ọmọ wa gbé àwọn nǹkan kan tó kanu tíra kò sì wà applicable kò rọrùn lọ́nà tá à ń gbà ṣe kíni tá à ń gbà ṣe transaction wa lónìí kò lè wọlé kò lè rọrùn bẹ́ẹ̀ sẹ́yìn ń wá túmọ̀ pé bàbá ti rí nítorí wà nù tíra tí ọ̀rọ̀ nǹkan wá pé ẹ̀fìn tí nù tíra lẹ̀ kàlà wà láyà fà gidi kan ní ibẹ̀ irun tí ànábì ṣe wọn ni àwọn ń ṣe lọ́dà ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹlòmíràn wá dúró lórí ìdí ń bẹ nù tíra àwọn pé bẹ́ẹ̀ bá ti ṣe é ní ọ̀nà ó ti wà nù tíra yìí o balẹ̀ ń ṣe haramu ni a báwọn kò rí bẹ́ẹ̀ ẹ níbi ọdún mélòó kan sẹ́yìn ní Kwara State ń bì náà ń lọ níbí náà ìjọba ní àwọn fẹ́ dá oko kalẹ̀ ń pè ní ṣóńgà farm gbogbo aláranjú wọn làwọn káwọn èèbó wa láti Zimbabwe wọn máa ṣètò poultry adìẹ àgíríkì tá a máa jáde àgíríkì tí ó rọrùn àwọn eléyìí mẹ́rin iṣẹ́ èyí táwa ń ṣe bí ọgọ́rùn àwọn lè ṣe ẹgbẹ̀rún kọ́dà àwọn lè ṣe mílíọ̀nù lójúmọ́ ọ̀dà láì ṣètì pé àwọn yàgà ọlọ́mọṣẹ́ wa ló ń fà á àmọ́ kọ̀rọ̀ ọba yé o ọlọ́ọ̀ni wa nú àwọn tó dìde ń gbà sẹ́nìkan ọ̀bẹ wa ta lọ bá gọ́vùnà ọgbà náà pípé àtúntò ọ̀fẹ́sẹ̀ yìí dá o àmọ́ rántí pé ìsìláàmù la wà àwa mùsùlùmí la pọ̀ ní Ìlọrin bí àti gbogbo ìlú tí ń bẹ ń gbègbè àwa la máa jẹ adìẹ yìí ẹsẹ lọ́nà tí a fi ní máa jẹ òkú ìgbésẹ adìẹ wò léwọ ní káwọn jẹ jífa wọ́n sì gbọ́ gómìnà tí ń bẹ lórí oyè ńgbà ní wá ìbáìtì wá ńgbà tí ìwé wá dọdọ rẹ̀ ó ní kí chief of staff ń gbà wọn ẹni ó chief of staff rẹ̀ kó ṣe mítìnì pẹ̀lú wa bó o láti ṣe tí ó fi bá kẹ́ni tó fi bá ṣe àwa náà rẹ́dí àti tako ṣẹ̀ríà o àti ẹ̀kú dí wa lọ́wọ́ bí a mẹ́jà dá wé díyàn lọ́wọ́ àwa sọ fún yàn béèyàn ti ṣe kíni béèyàn ti ṣe mu bó ti yẹ kí ṣẹ̀ríà orí nù wọ́n tàn sọ fún wa pé ẹ mọ́ ṣe ń bó o lẹ̀ ti ń ṣe báyìí ni kí ẹ ti ṣe ńgbà wa jòkó pẹ̀lú chief of staff àtàwọn mìíràn lọ́dà báyìí ni báyìí ni ẹnìkan nu wá wá ń fẹ́ lò kankan tí ó rò pé ń bẹ nu tíra lóòótọ́ ọ̀fẹ́ yìí sí sí káàbí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́jì ní ọ̀fẹ́ yìí sí sí ẹ ẹ bá fẹ́ máa gbọ́ àwọn adìẹ yẹn ẹ máa dá wọn dùbúlẹ̀ kọjú wọn sí kébìlà lọ́kọ̀ọ́ ọlọ́run ọ̀sán bàbá wa kan lẹ́sẹ̀ dáadáa ní àwọn àgbàlagbà tí ń bẹ nu wa wọn yá ẹ̀dá kun ẹ̀yà fáà ìtẹ̀ ń yí yìí ò lè wọlé o tẹ̀rí àmọ́ dá adìẹ dùbúlẹ̀ ní ọ̀la fẹ́ padìẹ mẹ́wàá fẹ́ padìẹ fifty èyí òun ṣe gbọ́ ẹ gbọ́ ya adìẹ sí wọn láwọn eléyìí ọmọ pa èmi wá mú ní à ní tí wọ́n mọ̀ pa yóò tó tí wọ́n ń pa ń sàwùdí ẹ̀yà alálàájì náà jẹ́rù sí adìẹ mélòó lẹ́rù tí wọ́n ń pa lójúmọ́ kan sàwùdí millions millions kò sẹ́ni tí èjì adìẹ lójúmọ́ kan tà wí lọ́lọ́ kí àwọn dé kọ́dà sùdẹ́ǹtì mílíọ̀nù gbogbo yóò náà ni wọ́n máa tẹ̀dẹ̀ dá dùbúlẹ̀ wọ́n máa onírìnbó di yóò di wà nù sẹ̀rí àrà àwọn àtàwọn wa dìde dá a ẹ má sọ tí ò lè ẹ má mú lè kò sí èyí ń wẹ̀ ṣe dandan ó lè wà nù tíra àmọ́ kì í ṣe kí ni kì dandan èyí wọn ò lè wà applicable sí ní tí wọ́n fẹ́ ṣe yìí ẹ má create obstacle wọ́n á rán létí ẹ̀rí ìṣẹ̀rí àtúnyọ̀dá nígbà tó ní àtúntò wọn máa dájú ẹ̀dùgbúlẹ̀ àbẹ́ran náà wọ́n fẹ́ pa tí wọ́n tẹ̀sẹ̀ máa dá ẹran dùgbúlẹ̀ ní òtún di halal níbo lọ fà díìsì ànábì sí sọlọ́gbà ọ̀sán àdíìsì tó àdíyú ibn Hatim radiyallahu anhu sọgbà wa àdéhùn bíi ànábì pé sọlá sọlá pé ọlọ́dẹ ni mí òun máa dẹ̀gbẹ́ tí n bá ju ajá mi lẹ̀ tí mo rí ehoro tí ń sá lọ mo wá fẹ́ rán kí ni ajá mi pé kọ́ bá ń mú ehoro yìí àmọ́ nígbà tí ń rìlíìsì ajá yìí mo ní bísímìlà ànábì ni ìdá arsalta kalibaka almuallam wasammaita wa akada wa qatala fakul bọ́ ọ bá mú ajá rẹ tí o ti kọ́ lẹ́kọ̀ọ́ tí o ní máa fi yín ya ẹran bọ́ bá pa tí o fi kalẹ̀ tó fi bá torí ordinary lè tọ́ bá ti release ẹ̀ pẹ̀lú bísímìlà gbogbo nǹkan bá pa máa jẹ́ halali ṣe èyí ń ẹ ànábì ní ọ̀sẹ̀sẹ̀ máa da dùdúlẹ̀ ṣe ẹ ajá ó máa da ehoro dùdúlẹ̀ ṣẹ̀rí àná ẹ̀já ẹ̀já mọ̀bọ́lọ̀ tó fẹ́ kí ṣẹ̀rí òórí kọ́ máa wà applicable at all times gbogbo gbà tí ebi jọ gbẹdẹ alikiyama kọ́dà alikiyama náà sẹ̀ríà náà ni wọ́n apply àpẹẹrẹ mi tún yẹ òfin ni ẹjẹ àwà tí a bò ń bẹ ọ̀rọ̀ tí a máa sọ irú àwọn nǹkan míì tí gbogbo wa jọ kà àtàwọn àtẹnínú tíra yìí àwọn àlùfáà tó mọ̀ ń ètò ọrọ̀ ajé báwọn bá ti rí i pé kò lè wọlé lọ́nà bí wọ́n ti ń pírátìsì nǹkan lónìí tí èyí sì ṣe dandan kí n rìpítì ẹ wọn máa pé wọn ní tí ọba ti wọlé nu ṣẹlẹ̀ àwọn yọ kó àfa gidi kò ní sọ bẹ́ẹ̀ àmọ́ ẹni tí èyí ṣe dandan àgbọ́dọ̀ wá ìsí a, pé àtúntí wọn ó ṣe ń dandan bọba ṣe ṣe lọ́nà bòmí irúgbà nẹbi ti kọ sọlọ sọlọ arákùnrin kínní ara Khaybar àwọn àlùfáà yẹn wà kọ̀ọ̀dà báyìí ẹ̀ ṣe ó sì ti rọrùn bẹ́ẹ̀ torí náà ẹ dákun àárọ̀ wa ń bẹ nínú tí mo sọ yìí pàtàkì jùlọ fún àwọn àlùfáà alifokùnmọ́ aláṣẹ yìí fárọ̀rìn àtàṣọ̀wò yìí ntẹ́yìn ọba dá sí kọ́kọ́ gbọ́ ní tí wọ́n ń ṣe nìyé kèé ṣe ti fáàrí again kọ́ńkàlùkọ́ wádìí nínú tó yẹ kí inú mùsùlùmí nàìjíríà máa dùn sí òun lọ́rọ́ sùkúùkù wọn yìí ọ̀rọ̀ wa wá dàbí yókùrìbù náà bò yóò tà wọn bí àìdí àwa náà láfẹ́fẹ́ wo fúnra wa ọlọ́lọ́mọ yẹn ni tí ìsìláàmù ti wù látàrí pé a ah, táwọn mùsùlùmí tún ní nǹkan báyìí nù ẹ̀sìn wọn àwa náà ló tún wá di bákan máa kó gbóngbóbò kò rí bẹ́ẹ̀ o kí ẹni tí ọba mọ̀ ò sí mà sùkúùkù nàìjíríà federal government sùkúùkù yìí lágbàáyé lónìí nínú sùkúùkù tó wà most sharia compliant a àpé wọn perfect àmọ́ bá a bá kó àwọn sùkúùkù kalẹ̀ kọ́dà lẹ́gbẹ̀ẹ́ tàwọn ilẹ̀ lárúbáwá gbogbo àwọn àlùfáà gbà pé bẹ́ẹ̀ ti ń ṣe sùkúùkù ti nàìjíríà yìí a ó súnmọ́ sẹ̀rí àjùtẹ̀ lónìí lọ. nti ìṣe ìṣe verifiable fact ntẹ̀ yẹn lè lọ wádìí ni wọn náà bàbá fẹ́ wádìí kọ́dà ń tọ́ka mi sẹ́rí gbogbo ntẹ̀ ń gbọ́ ń pa pé yín wọ́n kàn ń lo sùkúùkù wọ́n fi ń bojú ni bẹ́ẹ̀ ni ń bẹ lóòótọ́ àwọn ni wọ́n ń pè ní asset based sukuk so orílẹ̀-èdè nàìjíríà ń ṣe yìí is called asset backed sukuk ọ̀wọ́n lágbàáyé kọ́ra lẹ̀ lárúbáwá ọ̀wọ́n torí pé structure rẹ̀ wà complex ó sì ṣòro àmọ́ lọ ní kíjọba nàìjíríà gbangba táwọn afáàní bí sẹ́rí àti fi yí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀mọ eléyìí n ti ń gbọ́ pé àwọn kan ṣe ń ta bẹ́ẹ̀ àwọn sùkúùkù kan ń bẹ torí pé bí ìgbà téèyàn kàn ń lọ́rọ́ lọ́rùn ni ọ̀rí bẹ́ẹ̀ ni federal government sùkúùkù ti nàìjíríà tójú tèmi tó yìí èmi nìkan ti kọ́ àwọn àlùfáà lágbàáyé kì í sáà fáà nàìjíríà nìkan ní mójútó sùkúùkù nàìjíríà o bẹ́yìn ọba mọ yín oko tó lọ mọ a gbọ́dọ̀ apírísíétì tíjọba ṣe mo ò pé a máa ṣe ń bò ń kẹlẹ́gbẹ́ àwọn àlùfáà lágbàáyé gbogbo òsì àwọn àlùfáà wọ̀nyí ìṣẹ́ni tá a lè fẹ́ máa júwe bọ́dọ̀ bá pé kí ni islamic finance kí islamic banking kí islamic sukuk nẹ́ẹ̀tì mídíà èdè èbó owó pọ́ yẹ ká ṣàlàyé níwọ̀nba níwọ̀nba lè yíta sọ iná o ní èdè abínibí yorùbá wa yìí náà dákun àrọ́wá ni o àrọ́wá ni o ẹ̀já bẹ̀rù ọlọ́run sí ta sọ ntí àmọ́ náà nù kéèyàn ó sì gbogbo àwọn àlùfáà tó mọ wádìí wọn ni ọlọ́mọ tàǹtà gbogbo وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين